bàbá kan o ìwà kan o ìwà ìka o ìka o ojú kan o ìka bẹ̀rù kan o ìka ò rí bẹ́ẹ̀ mọ fún dàpọ̀ bí kò dánú ọ̀rẹ́ sáà sáà ní gbogbo nǹkan bàlọ́ọ̀kì ni o. Yani dünyadan DJ, DJ, DJ. Mr. Adiju Kinima Faja gbé sókè. Safi Virus gbé sókè. Let's go. trendybeats.com. Oníkùgbọ̀wá mi, kárípẹ́ lórí bá mi, Lọ́ndọ́nà, Lọ́ndọ́nà, kíní Lọ́ndọ́nà, kíní Lọ́ndọ́nà, Lọ́ndọ́nà ló bá wá, kò kì kíní máa kábíyèsí kábíyèsí èèyàn abásídó èèyàn fẹsẹ̀rẹ̀ èèyàn aláàjì kò ní bàjẹ́ bísàbísà kádépẹ́ lórí. kábíyèsí náà fẹ́ bísà náà fẹ́ jẹ́ ó musa díje ẹgbẹ́ wa lọ sàfù. lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ìdìbò. kákọ́ lójú visa visa musa dídì gbéra lọ kí ni máa fà á já gbéra lọ straight márùn ẹrìn má ṣe transfer kábíyèsí náà fẹ́ jó èrò yìí ti pọ̀ ju ẹjọ́ ẹjọ́. ẹ̀pọ̀ dídì kòró ní play ẹjọ́ ẹ bá mi pe dídì fàájà. ẹjọ́ ẹjọ́ ẹ̀sùn mẹ́yìn ẹjọ́. ẹ̀yọ́ bá bisabisa. kábíyèsí fẹ́ jó. ẹ̀yọ́ bá bisabisa. wọ́n fẹ́ jó pẹ̀lú. ẹ̀yọ́ bá bisabisa ṣé mo ṣẹ̀ṣọ́dọ̀ yín ni. tó bá ti ṣẹ̀ ó sọ pé àkóyá múlùdùn bisa, bisa, bisa títí gbé bísàbísà bísàdíje gbẹmìtàbà ayé kábíyèsí àtúnṣe wà ń bí díje àkóyè ààrẹ àtúnṣe díje àkóyè bẹsẹrẹ abaside wà ń bí kíni máa láàjì àkóyè bẹsẹrẹ bàbá àmà fàdà kíni máa ánimọ̀jọ bẹsẹrẹ bísàbísà kíni máa bàbá ago bísàdíje ta ló wà ń bẹ́ẹ̀ bisa bisa zazub eh, zazub òkòtò ọmọ àwọn tó wọ àwọn sú níbi tọ́mátì ń bó káàdì o ó kàn máa pàdé kọ́lú yóò kàn àwọ káàdì o ó tó ń gbà o lọ́ máa pè ní kọ́lú zazub òkòtò adùn music for living òun ni mo fi ń no laptop òǹgbòrò bóyá pákàpákà bókólí bókólí gbẹ̀rù ìjàmbá yìí o padà tí mo wọ̀ ìṣe gajù sùn gbẹ̀ngbẹ̀ bàtà àwù àní go to school bàtà jésù ló máa wọ̀ lọ school sùn gbẹ̀ngbẹ̀ bàtà àwù bẹ́sà bẹ́sà pátápátá pẹ̀lú jàgà mọ̀sà kóyá tètè lọ́mọ rí yẹ̀ o gbàgbé sàríyà ṣòkòtò pápá ìṣe níka o omi gàrí ìṣe wọ́ta o ọ̀tún mọ́kì inú ẹ̀ sàpà o kálámà rẹ̀rìn àkówó ní tìgbò God bless you bami oníwálẹ̀ ààrẹ ààrẹ àtúnṣe wà mí bísàbísà. DJ. Ora DJ. DJ. Epe DJ korore play. Bóyá kẹ́ fi fóònù play. Ṣé kò pay? ẹ jọ ẹ fi fóònù play tí dj ò bá lè play. wọ́n ní ká lo fóònù kọ́. àyítọ́mí inú ajíbádẹ àkókò ní fẹ́ràn. ẹ má fa wàhálà mọ́ wọ́n ní ká máa pawó owó ló ṣíwájú sí i. ọba ní kí n máa já mọ̀ polówó já mọ̀